I see a king being kidnapped mo rí ọba tí wọ́n máa jí gbé. níbo nílẹ̀ yorùbá àbílẹ̀ haúsá àbí nílẹ̀ ibo. mi ì fẹ́ sọ̀rọ̀ jù ó ní reason ṣùgbọ́n mo rí ọba tó máa jí gbé n ò dẹ̀ ṣe kí n ṣẹ́yọ kan but ìkíní yẹn ó máa milẹ̀ gan. ẹ sọ ọba alẹ yorùbá ni àbọ̀bà gbó. <laughs> mò ń bọ̀ ń bẹ̀ ẹ máa mọ̀ mò ń bọ̀ ń bẹ̀ but that's number five <laughs> number six lọ́ndà ọba I also see a king in Ondo Ondo state mo rí i pé tọ́ba nìyẹn papòdà ṣe mọ́ túmọ̀ ẹ̀ relocating I see a king in Ondo state relocating lóòótọ́ mo ti gbàdúrà gbàdúrà mo bẹ̀ mí ní olúwa kó kàn sí ọba yẹn ẹ́ ṣùgbọ́n mo rí i ọba yẹn á ni á relocate bí pé ó papòdà ní Ondo ni Ondo state. awaja. ẹ awaja ẹ àwọn àbí ọ̀ṣọ́mọ́nà là ń pè ní papòdà Yeah òun náà là ń pè ní papòdà mm. so yóò dára fún wa that's number six number seven children of God should pray for Egba land hmm. mo ìta àfihàn mi lágbára Egba land children of God should pray for Egba land I see confusion and if they are not careful there will be fight and killings in Egbaland. If they are not careful, there will be fights and killings. I see a lot of confusion. Gbólóhùn asọ̀ máa ṣẹlẹ̀ ní Egbaland. Ẹ bá mi fi sọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ débi ọ̀dọ̀ ọba wọn náà. Mo rí confusion. Uh-huh. So so mo rí confusion yẹn ó máa pọ̀ gan. And the solution is to pray for them. Kó má bàa ṣẹlẹ̀ torí ìjà yẹn máa ṣẹlẹ̀ gan in fact mo rí débi stage kan pé wọ́n máa gba ọ̀rọ̀ ilẹ̀ máa fa wàhálà. nílùú ẹgbà. bẹ́ẹ̀ ni nílùú ẹgbà àti ọ̀rọ̀ ọba ọba nǹkan kan bí ọba so but confusion máa ṣẹlẹ̀ yóò dára fún wa number eight number eight I see many house burning in Lagos State mo rí fire explosion tó ń jó àwọn ilé tí ń jó ní ìlú Èkó ẹjọ ẹjá gbàdúrà ẹjá wà ní kesara àwọn eléyìí á jó and most especially mo rí Ajégúnlẹ̀ Ajégúnlẹ̀ mo rí Ajégúnlẹ̀ mo rí Ìkòyí àwọn island yẹn mo rí Ajégúnlẹ̀ Ajégúnlẹ̀ tó wà ní kínní mo rí Ìkòyí mo rí side ibìkan ní eh, kí ló ń pe tó súnmọ́ ah, Victoria land ṣáá ẹ já kèsì ara ní gbogbo sáìdì.